náà sún ànábì wá dáṣọ bo àwọn méjèèjì èyàn ò lè rí ojú wọn bọ̀tásọ yìí ò bo ẹsẹ̀ wọn bí gbàtíyàn bá fi aṣọ borí àtàrà tí ẹsẹ̀ wá àwọn kan wá ń bẹ nínú àwọn kọ̀bá ìlú kan lẹ̀ lárúbáwá wọ́n sì wà dò nínà ọlọ́run bá wọn lẹ́bùn kí wọ́n ó lè máa bí ìgbà táwọn ń ṣe dna táwà ṣẹ̀ṣẹ̀ ń ṣe lónìí ni pé a ah, lámọ́yìn ló bí lámọ́yìn ìmọ̀ ẹsẹ̀ ni wọ́n ti rí nǹkan kan ní <laughs> àbí wọ́n ní àtẹ́lẹwọ́ rẹ̀ dàtẹ́tì ẹ̀ náà wá gba ah, ọmọ rẹ̀ ni ọlọ́mbùn àwọn lẹ́bùn eléyìn kìí pé wọ́n ń wo sẹ́ o àhá bí dna ni bí àwọn experiences bí a ah, nǹkan báyìí kò gbọ́dọ̀ tó bá pé bí eléyìí ló ti jáde bí ó ti rí nìí àwọn náà ní rúmà bẹ́ẹ̀ àwọn ìbò dọkumẹ́ntì tí wọ́n lójú di ń tán pè ń sáyẹ́nsì wọ́n lọ́kàn ní wọ́n wá bá nẹ́bì sọ̀lọ̀sọ́lọ̀ mọ̀tọ̀ ní tọ́ wá bá nẹ́bì se o àmá gẹ́gẹ́ bí ìmọ̀ tí ń bẹ lára ti ẹ̀ náà ẹ̀mọ̀kẹ́yàn náà fẹ́ proof gbá bá ti ẹ̀mọ̀ kí wà wá náà mọ̀rú gẹ́ráì fàfàrí ànàbí yóò sọ̀lọ̀lọ̀ wọn nínú ànàbí dùn púpọ̀ jọ rẹ̀ pé gbogbo èèyàn ẹwà gbọ́ sọ́wọ́n pọ́ wọn ò rí ẹni tí wọ́n dá sọ́bọ̀ òun èsì sára Mẹ̀dínà àmọ́ ẹsẹ̀ tó ń rí òun búra ló kọ lọ́n pé dúdú ara funfun yìí ni lọ jáde wàhúwà kẹdàlẹ̀ Usama yìí ni Fatima lẹ́yìn ànàbí wá wí fún pẹ̀tọ́ àwọn Muawiya àwọn tó lọ́ọ̀kọ́ tó nípò ń lù àmá báyìí ni kò ní pè rẹ̀ ankihi Usama bin Zaid gẹ́gẹ́ bí alára ẹ̀yìn abara Fatima wò pé lẹ́vù tòun ju lẹ́vù Usama lọ fakarihtuhu olóhun kọ̀ ọkàn ń kọ̀ thumma qala nẹ́bì tó Usama bin Zaid fẹ́ Usama yóò lálùbáríkà fanakahtuhu fatima ni mo bá gbà mo fẹ́ usama faja'ala Allahu fihi khayra fatima gan ní sọ bẹ́ẹ̀ fún rẹ̀ pé oore tó wọn ọ̀ràn kan wá kan bẹ́ wagtabatu bihi iktibatu lédè òun wá ń yọ̀ nú dẹ̀ra pé fẹ́ òsámátà nẹ́bì ní kún wọ́n fẹ́ sallallahu alayhi wasallam wa radiyallahu an usama wa an fatima wa an sa'iri sahabati nabiyyi sallallahu alayhi wasallam eléyìí ni hadithu méjì tí al-imam al-maqdisi mú wá ń pọ̀rọ̀ tọ̀láàkù amẹ́rí pé kìí ṣe gbogbo ọ̀rọ̀ tọ̀láàkù lálẹ̀ mẹ́nubà amẹ́nu ìta mẹ́nubà yìí náà kí a fiyèsí nínú ìtọ́lọ hadithi alákọ̀ọ́kọ́ kámẹ́nubà yẹn náà hadithu pé ibn umar kọyàwó rẹ̀ nígbàwó nígbà haibọ̀ ara àwádìí ìjìnlẹ̀ táwọn àfáà se ni pé inú tàn ní pé ibn umar fẹ́ràn ìyàwó rẹ̀ púpọ̀ kí ló wá tó fi kọ́ ibn umar gan ọkọ̀nfẹ́sì kó ń fẹ́ràn ìyàwó òun yìí nígbà tí wọ́n wádìí wọ́n ní umar bàbá rẹ̀ ló ní ọkọ̀ umar bin al tó jẹ́ bàbá abdullahi òun gan ló ní kí abdullahi fẹ́ràn ìyàwó rẹ̀ bàbá abdullahi ò fẹ́ràn ìyàwó rẹ̀ gbogbo ẹrù tí bá nírú pọ́blẹ́mù báhùn náà kọ gbọ́ lónìí o àbí ya ìyá ọkọ fẹ́ràn ìyàwó ọwá ní sọ fẹ́ rójú rẹ̀ hun àbíkọ́ ma wọ́n lọ gbogbo tí ọgbúrá lè wọ́ sí ò lè rí dùn láyé àfikọ́ ọkọ̀ ọmọ òun kí ni ipò tí sẹ̀ríà ìsìláàmù dó ń pẹ́ ipò tí sẹ̀ríà ìsìláàmù dó ń bẹ̀ náà lẹ́ti rí hun ànábì ní kí Ibn Umar ṣe kí ni kọ fẹ́yàwó nẹ̀ padà òun ni al-Imam Ibn Taymiyyah Shaykhul Islam Ibn Taymiyyah òun ti ẹ̀wà sọ pọ́n pé Ibn Taymiyyah ni bóbìnrin ọ̀bá sẹ́ẹ̀ tó àrin òun àtọkọ rẹ̀ sí dùn bí ọkọ bá wá sásá bẹ́ pé wà bẹ́rù lùwálìdé ní ọlọ́run ní ẹmọ́sẹ̀ òbí mọ́sẹ̀ ya mọ́sẹ̀ bàbá ní tó òfin ní ìsẹ̀hun ni pé ọmọ yìí kọsá kọ náà ni ọlọ́mọ ní kíkòrìrà mí ọ wà bẹ́ẹ̀ kọ́rọ̀ ọmọbìnrin náà lè má ṣe ìyá yìí bọ́yá àwọn èèyàn rẹ̀ kan lọ́sẹ̀ bọ́yá nǹkan kan ni àmọ́ tí ṣẹ̀rí àwò ni pé só òun àtọkọ rẹ̀ dán ṣé kò se ń tí ó lè mọ́kọ rẹ̀ yọ̀ǹda rẹ̀ mọ́sàásá bẹ́ẹ̀ pé ọlọ́run ní a mọ́sàáyá ṣe bàbá má torí ẹ̀ ṣe jàǹbá fúnrú obìnrin bẹ́ẹ̀ Ibn Taymiyyah fa inna alayhi an yabarraha ìtọ́lọ̀ ní o ṣe ni pé ṣe dáadáa sí ya rẹ̀ wa laysa min birriha tatliqu imra'atihi kò sì sínú ṣe dáadáa sóbi kakọyàwó ẹni nípa báyìí àwọn ẹ̀yìn náà ọlọ́run ní jẹ́ mọ́ dóńdó pé àfikọ́ sákọ̀ kọ́dẹ̀ lómi ó ní torí tí ẹ sáà ti sọ mọ́ lú àwọn èyí náà ni láti ilẹ̀ náà mo ti ní ìfaramọ́ kò sì dùn mọ́un dìsín náà ẹ̀dàkùn ẹja gbọ́ ìlànà ọlọ́run àti Muhammad sallallahu alaihi wasallam àmì ìtọ́ jẹ́ ń ta fẹ́ fi rinlẹ̀ ni pé ìyá ọ̀lẹ́tọ̀ rẹ̀ o lọ́ọ̀kọ́ ìyàwó rẹ̀ irú ọkọ̀ yìí gbogbo tíyàn bá se fóbi rẹ̀ yọ mẹ́ntẹ́ni ẹ̀ ní ìṣe dáadáa sí òbí ẹni àmáwọn kankan ń bẹ tó pé ní kò sínú ẹ̀tọ́ wọn ara tí ò sínú ẹ̀tọ́ wọn ni pé má ṣe ìyàwó rẹ̀ kọ bá rójú rẹ̀ mi àkò sínú ẹ̀tọ́ tí òbí ní ìyàn jẹ́ ní ọjẹ́ fóbìnrin tí ó dì sáàvúrú ẹ̀ tàwà pín torí pé ìyá àbí torí bàbá ọkọ sáà ní àfikọ́ ọkọ̀ eléyìí lálàyé táwọn àfáàsẹ̀ níbàmọ́ pẹ̀lú ìtọ́sẹ̀lẹ̀ láàrin abdullahi bin umar àti ìyàwó rẹ̀ وعلى آله وصحبه أجمعين Náà. Pé ọkùnrin ọmọ sáwọn sọ pé lónìí lónìí ló lọ. Ó ní tó jẹ́ pé Ìbéèrè wá lọ́tọ̀dọ̀ àwọn obìnrin ó sì ṣe pàtàkì púpọ̀. Ó ní gbogbo ọgbà tí èdè àìyedè bá ṣẹlẹ̀ láàrin òun àtọkọ òun ọkọ̀ òun a máa pé kí ní ọmọ wí lónìí lónìí lọ lọ pé ojú rẹ̀ ó sì tún padà wálẹ̀ àwọn òsì ní kọra àwọn ìjẹ́rú eléyìí túnmà pé a ti kọ obìnrin ó lè túnmà rẹ̀ ó sì lè má túnmà irú ọkùnrin yìí òun lọ́mọ tóun gbà lérò bọ́bá pé èrò rẹ̀ ní pé yìgì àárín èmi pẹ̀lú rẹ̀ olónìí ni lọ́já ó ti kọ́ náà nù àmọ́ ẹ̀rí pé lónìí lónìí lọ́lọ́ báyá pé kọsá lọ lè yín náà ẹlòmí ó pé ọtí ẹ̀kọ́kọ́ dé lè yín náà <laughs> bó wọ́n jẹ ẹgbẹ̀bẹ̀ ẹ̀rọ eléyìn ò tí dé kò tí dépò tọ̀lákù láàfí ma pé ọ̀rọ̀ tọ̀lákù sí ṣe fátíwà general àfi kẹ́ pé ọkọ kẹ́ pé ìyàwó kí ló wí kí lè ọ gbàlérò pẹ̀lú ǹtọ́ wí ìgbàta wá ti ń rí ọ̀rọ̀ gbàlérò gbàlérò yìí ká wá pàkíyèsí kan bẹ́yàn bá wá sọ lábúdù tó tó ní tọ̀lákùnnú bọ́yẹ̀yàn kéwú lápẹjú ẹnìsìn ọwá ní ìwọ̀bìnrin yóò àǹtí tọ́ọ̀lẹ̀kùn ọwá ní àwọn ọ̀gbẹ̀rò rẹ̀ kò nídìí èrò bẹ́yàn bá ti sọ lábúrú kíni tọ̀lá kò jáde èyí wọn nídi kíni kò nídi àní kọ́dá kò nídi ìsìn fi ń sáwàdà ní gbogbo yí wọn nídi àbí àbí ọba pé àníyàn fi ọmọ àhà gbogbo orú yí wọn kò nídi àṣẹ̀ṣẹ̀ máa wá wá pé yẹn kí lè ròyìn àmá àwọn èyí tó lè mọ́tùmọ̀ méjì mẹ́ta jù bẹ́ẹ̀ lọ wá òun ní ò nídi ká béèrè pé kí nírò rẹ̀ wallahu ta'ala a'lam alaykum salam alaykum salam nínú ta wílẹ̀ kan ọ̀rọ̀ pé obìnrin tí ọkọ rẹ̀ ti kọ̀ yẹnyán a ní ọ̀lẹ́tọ̀ sí kíni kọ̀ lẹ́tọ̀ sí jíjẹ múmu kò sí lẹ́tọ̀ sí lé gbígbé illa an takuna hamila illa an takuna àfi tíru obìnrin bẹ́ẹ̀ bá ń bẹnu oyún bí ń bá ń bẹnu oyún túláàsì ọkọ gbọdọ̀ máa náwó lé lórí àtoyún rẹ̀ tí ó fi bímọ ìbẹ̀nu sọ́rọ̀ tó tọ̀lá kò bẹ́ obìnrin tí ọkọ ti kọ̀ yányán kò lẹ́tọ̀ sí jíjẹ kò sì lẹ́tọ̀ sí lé gbígbé àmẹ́ ẹ̀rọ̀rọ̀ ti jíjẹ múmu tí bá ń bẹnu oyún ọlẹ́tọ̀ sí títí tí ó fi bí ọmọ ni náà ọjọ́ ti Aha ẹ̀ṣẹ̀ wọn ọlọ́wọ́ san ilẹ̀ sàdádá ìbéèrè ńlá ńlá fà béèrè ọlọ́wọ́ sàmànà wa nínú àwọn àdánwòlẹ̀ Yorùbá tó pé ní gbogbo nǹkan lásàfẹ́ ma sọ́dá yẹyẹ àti tó nídi kádáná àti tí ò nídi àti tó nídi kápèrò ọdàbí pé ń bẹ àfáà ní bí obìnrin bá parí ẹ̀dà rẹ̀ lẹ́yìn tọ́kọ rẹ̀ kú èyí tá ń pè lópó òpó ìjó nídi kásẹ̀sẹ̀ kó yànjọ ọ̀lá lókọ̀lá ní jáde kọ̀tọ̀nà bẹ́ẹ̀ rárá nù sẹ̀ríà ẹ̀dàkùn lódòdó ọ̀rọ̀ ajáde nú opó nídi kọ́dà kò nídi à ń palá gbèlé àwà dádúà lẹ́ àbáwà sọ́ di àbá má gbogbo àwọn eléyìí ẹni ọlọ́mbá ti ní kí súnnà wà lára ẹ̀dàkùn ẹja jìnà sí kò fi bí kankan bá mú kò sí nǹkan kan tọ́jọ nínú islam ọlọ́nkọ́ samanawa